ṣiṣẹ́ aṣínà tọ́nà bá dímáyà wọ́n fẹ́ gba kọ́ńtàtì ni ẹlòmíì olóṣèlú ni wọ́n kàn ṣàdédé yọ ọkọ rẹ̀ fóònù àwọn tí wọ́n fẹ́ ni ẹlòmíì lọ́wọ́ débi kábàáyà ẹranko ríra ni ẹni yìí ṣiṣẹ́ fún èèyàn máa bá àánú ọlọ́run pàdé lára gbogbo èèyàn àdúgbò tó bá ṣe ẹlẹ́ẹ̀kejì tí tún fún ẹlẹ́ẹ̀kẹta tó ṣiṣẹ́ fún gbogbo tó bá dáwọ́lé yọ̀mọ́ láti yọrí bó bá lóògùn dúdú yóò ṣiṣẹ́ bó lóògùn funfun yóò ṣiṣẹ́ bó ṣàdúrà dúdú yóò gbà bó ṣàdúrà funfun yóò rí bẹ́ẹ̀ ẹyọ ajé ń tọ́ka fún yín o èso bombomu èpo ara igi bombomu díẹ̀ egbòogi bombomu ẹwà díẹ̀ ẹgùn mẹ́tẹ̀ẹ̀ta báyìí lójú ọlọ tàbí nínú odó tọ́ba kúnná tán ẹwà lọ rè wa egbòogi akọ ọ̀bẹ́pẹ díẹ̀ ẹ fi sí èso akọ ọ̀bẹ́pẹ tí kì í lọ́mọ ẹ tiẹ̀ sí ẹwà lọ ẹ dún gbogbo ẹ papọ̀ kún mẹ́ dáadáa ọ̀sẹ̀ tọ́ba wù ọ́ ni o wọ́n jẹ́ ní ọmọ lò nǹkan dúdú wá ọṣẹ funfun ọṣẹ iléèbó funfun ó ṣe ọṣẹ ọṣẹ funfun ní dàásì ó ṣe ọṣẹ mọ́láàfọ́ tògbómọ̀ṣọ́ funfun náà ní bùsí ẹ̀yẹ ẹ̀gbọ́n dáadáa kíní yìí ohun àlùmọ́nì ló jẹ́ tí ọ̀yẹ́ kọ́ ọmọ Yorùbá àtàkà ọmọ nílé èyí tó tún jù bá ń lọ ń bẹ lọ́dọ̀ àwọn bàbá wa ká tún lè ṣe fún yàn táwọn bàbá wa ṣe fún yàn táyé ló tó fi lójú tuntun bá lọ ṣùgbọ́n ìwọ́n tó ọba nílé ẹ̀mọ́ rẹ̀ ó lò dákun kò dìgbà tí ẹ̀ bá ní sòrò kó tó kó tó mọ wá tọ́jú ara rẹ̀ kógun ọmọ wọlé tọ̀yàn ọ̀sán ju ogun ti wọlé ẹlẹ́ jáde lọ wọ́n ju ogun mọ́pọ̀ àdéfẹ́ tí ọ̀jẹ̀ kankan jẹ́ àwọn ọmọ àlọ́ lò aláboyún bá wà nù aboyún àmọ́ fún un ó fi wẹ̀ ẹ ògùn ẹlẹ́ni ọba ní kọ́ mọ́ bí ẹ̀yìn ẹ̀ ni ó bí ọmọ wọn ọmọ tí sì ń bẹnu oyún ayé ò ní rìnà rí láì dáa iṣẹ́ rẹ̀ pọ̀ tẹ́ ẹ bá lè lò èèyàn máa fi wẹ̀ ni láàárọ̀ láàárọ̀ ìwọ tó o bá ti tó o bá ti sọ́sẹ̀ yìí tó o bá súnmọ́ ìyàwó rẹ̀ ara mímọ́ là mọ́ gbọ́dọ̀ bá wá fẹ́ ṣe gbọ́dọ̀ wà ní mímọ́ gbọ́dọ̀ wà ní mímọ́ tọ́ bí èyàn ò ní ṣe jẹ́nu lánàá bàbá wa bí wọ́n ti máa ń ṣe láyé àtijọ́ nù ẹ wá jẹ́ ká sọ̀rọ̀ nípa ẹ̀yọ́nú ẹ̀yọ́nú wọn ẹni tẹ́ bá ti bá àánú rẹ̀ pàdé àti dúdú ni o àti pupa ni o òkùnkùn ní dọ̀ láàmú tẹ́ bá ti bá àánú ọlọ́run pàdé ewé igi ànàmọ́ lẹ́lọ́rìí wá bàbá mi wọn máa ta wọ lọ wá igi àná ìtàkùn ànàmọ́ iṣu ànàmọ́ kí wọ́n ń ṣe ọ̀dùnkún bá wá dásìkò tí ò sí àbí wọ́n tó ò sí níbi tí o ti lè rí ewé rẹ̀ wá ànàmọ́ iṣu ànàmọ́ tìbílẹ̀ ẹ wá fi sí ojú ọlọ ẹgún ṣùṣùṣùṣùṣùṣù ẹ sá kọgbẹ bá ti wá gbẹ bá ti gbẹ tán ẹ lọ kó ṣe lúbúlúbú kó o ní lílo rẹ̀ kéèyàn fi máa bá àánú Ọlọ́run pàdé sọ pé gbogbo tí yẹn bá rí báyìí tí yẹn bá ti fojú kẹ́ báyìí wọ́n mọ̀ nífẹ̀ẹ́ yẹn ni tí yẹn bá ti ṣàtọ́gbẹ tán mirror glass tá a máa ń wò èyí táwọn èèyàn ti lò lòlòrí tó ti fọ́ tẹ́ wá rí ihe lẹ̀lẹ̀ oògùn tí mò ń sọ yìí n ò lè rí egbògi o ẹ̀yin bàbá wa tẹ̀ ń gbọ́ mi ẹ mọ̀ jù mí lọ o ṣùgbọ́n lára àwọn egbògi tí ó dá bàbá mi lójú mi tí mo sọ fún gbọ́mọ olóògùn lèmi ní ìṣòro òògùn gíláàsì tí tá a máa wò ẹgbẹ́ yẹn bá wò rẹ̀ báyìí èmi rè èmi rè dúdú wù mí funfun wù mí ìyíjọ yìí tọ̀hújọ yìí là á wo rẹ nínú dígì ní í wo rẹ láwòsàn àwòsànkùn àwòrán yìí là á wo rẹ nì pẹ̀lú ògùn ọlọ́run bí èèyàn bá ti lè lo kínní àwọn èèyàn máa rí ní rí i pé ajá sí lágbájá làánú ẹni náà bọ̀ wáyé wá jókòó báyìí tí wọ́n bá ń yọ gbogbo fáìlì yẹn dànù òní yọ tiẹ̀ dànù tá a bá ti mú gíláàsì tá a rí he níwọ̀n á lọ òun náà yókùn náà á wàá dà mọ́ iṣu ànàmọ́ tá a ti sátọ́ gbẹ́ táyà bá ríwé ànàmọ́ àfikún oríṣìí mẹ́ta ni àwọn bẹ́yàn bá ríwé ànàmọ́ tẹ́yà bá ti ríwé ànàmọ́ ẹ̀yà ríwé ànàmọ́ ìbílẹ̀ lẹ́nu àwọn pàpàwọ̀ tí wọ́n pa ànàmọ́ ìbílẹ̀ lẹ́nu tẹ́yà bá ti wá lọ tẹ́yà dá mọ́ra wọn báwọn inú oyin gidi là máa dà sí bá ti dà sínú wọn báyìí ẹnì kìíní foyin sí ẹnu kó rojú ẹ wàá fi iyọ̀ iyọ̀ ọbẹ̀. èèyàn ah. dá oyin sínú kó rojú kí ló ṣẹlẹ̀ ẹ ó ti pé náà ni èmi náà ti rí níbí. ó ti pé fifty minutes. rárá ó ti fẹ́ ó ti ń lọ bẹ̀ twelve minutes la ṣe tán báyìí. ó yẹ sà ẹ kẹ́kọ̀ọ́ rẹ̀ dọ̀gbọ́n. ẹnìkan foyin sẹ́nu kó rojú àìfoyin sẹ́nu ká ṣetọ́ ẹnìkan foyin sẹ́nu kó pòsí dúdùdúdù là bá ní olóyin ẹ wà foyin sí mọ́nàmọ́ná là wí ròyìn mọ̀nàmọ́ná là wí yọ kí ẹ ṣe kẹ́kọ̀ọ́ fọ́ rẹ o ò ní ọ́ fọ́ o wọ́n kàn ń ṣàlàyé kó lè yé yín ni pé gbogbo nǹkan Yorùbá ló lóríkì àpòwẹ̀yìn wò pé bàbá ń kí iná báyìí iná ọmọ rárá nǹkan kan wọ́n máa kí bẹ́ẹ̀ ni omi rè ẹ̀bùn mi sọ̀tà wọ́n máa kí bá mi ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ṣe ni mo ti kà á lẹ́hùn ewé ànàmọ́ iṣu ànàmọ́ gíláàsì tó fọ́kù tába ti lè lọ tába ti lọ mí gbogbo ẹ̀tàn báyìí inú oyin láwa dà tába ti wá dà sínú oyin láwa bu iyọ̀ síbẹ̀ díẹ̀ sí tába ti rò báyìí èèyàn máa fi kálá láàárọ̀ láàárọ̀ èèyàn sì máa bá a ọlọ́pàá gbogbo tó bá dé wọn máa nífẹ̀ẹ́ rẹ̀ ni